بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليت ينوقف الله أشياء صلاة فوق النبي محمد صلى الله عليه وسلم لدى صلاتنا كما باوى إلى النبي أتي والصحابة أتوبا وبا وأتي وبا تلي محمد صلى الله عليه وسلم تتيو في مادي إجوي بين القيامة a máa tẹ̀síwájú nínú àlàyé wa eléyìí tí a ń ṣe nípa tafsir al-Qur'an pàtàkì jùlọ tafsir surati al-Fatiha eléyìí tí a ti ń bá lọ láti bí ọjọ́ mélòó kan tí a ti máa tẹ̀síwájú lónìí láti bí aya tó tẹ̀lé kọlọ́gbà subhanahu wa ta'ala kí wọ́n ṣàfihàn wa ní àsọyé gbogbo èyí tí ẹ sì mọ̀ gbọ́ wa náà ọ̀nà kó fún wa ní àgbọ́yé sẹ́mu.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 àti sọ tó pọ̀ lórí tí ń jẹ́ Suratul Fatiha àti ọlá tí sura yìí ní àti ipò tí sura yìí wà níwájú Allah subhanahu wa ta'ala èyí tí a wá fẹ́ wò lé ní òun níbi tí a bá dé ní àwọn nǹkan tí a ti ṣe àlàyé rẹ̀ sẹ́yìn láti bẹ̀rẹ̀ àyà òun níbi tí Olúwa wa subhanahu wa كتير شوف موافق اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم àwọn àyà ta ti kà sẹ́yìn ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala ẹgbẹ́ bí annabuwa muhammad sallallahu alaihi wasallam ṣàlàyé fún wa olóluwa ni mo pín láàrin èmi àtẹ́rù mi ọlọ́wà nípa nísfòhá lè wà nísfòhá lè abdè hánà ní ìdájì nínú sórọ́tù fatiha èmi ọlọ́wọ́ ọba ni mo ní wà nísfòhá lè abdè ìdájì inú ẹ̀rù mi ni yóò máa ní ewé ni yóò wà máa jẹ́ ìdájì tí ẹrú máa ní òun náà ni pé wà lè abdè máa sa àlè ẹrú mi ni yóò máa ní nǹkan tó bá ti béèrè lọ́wọ́ èmi ọlọ́run Allah subhanahu wa ta'ala ẹgbẹ́gbẹ́ra nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam olúwa mi tí ẹrú bá ké suratul Fatiha tó wá ní alhamdulillahi rabbil alamin qal ọlọ́wọ́ bú máa dáhùn pé hamidani abdi ti ní ọlọ́wọ́ bá rí ẹrú mi dúpẹ́ fún mi ní pẹ̀lú gbólóhùn tó wí tẹ́rú wá tó kéde ní síwájú tó tún ní arrahmanu arrahmani arrahim ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ti dáwò pé ilé ìtìtì mi náà ni na aláyá abdi ẹrù mi tún yìn mí náà ló fi áyà ilé èmi ló fi gbólóhùn ilé èmì ló fi ṣe ẹ̀yìn fún sàyídà akọ́l wọ́n ní ọlọ́run bá wá tó bá wá sọ wípé olùwàwó tó dáwò pé abdi ẹrù mi gbé ẹrú mi káǹkà mi ẹrú mi jẹ́ kí ó fi títóbi èmi ọlọ́run ó fi hàn wa ta'ala tí ẹrú bá tó wá ké Fátíhà na tó bá ní na na'budu wa iyyaka nasta'in ọlọ́lúwọ́ wà sọ pé wa abdi wa abdi ma sa'al eléyìí ayà eléyìí ẹrú mi àjọ pin méjì èyí tó sọ ó fi òfin mi wá iyyaka nasta'in ó fi yí wá ìrànlọ́wọ́ èmi ọlọ́run ọba ni èmi ọlọ́run ọba náà kẹ́rù mi wá béèrè ìwà ṣe fún èyí ni táwa béèrè gbogbo tó wá kù látẹ̀yìn rẹ̀ á jẹ́ pé àwa tá ń jẹrú ọlọ́run nígbà tá a bá ń ka tá a bá ń àwa fi be ọlọ́run ìjẹ́ kí ni o wá tẹ̀lé òun náà ni bàtẹ́rù bá sọ wípé ihdina siratal mustaqim siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin lẹ́rù ọlọ́run bá ti wá ka suratul fatiha tó ká débi waladdallin ọlọ́lúwa wà dáhùn pé hadha li abdi gbogbogbò lóhùn yí pátá ẹrú mi náà wú ilé ìfún rẹ̀ mi wàlì abdi máa sa'al wàlì abdi máa sa'al in tẹ́rù mi wá bèèrè ilẹ̀ yóò máa jẹ́jẹ́ jama kí wá ní nǹkan náà ta bèèrè o náà ni pé ihdina siratal mustaqim ihdina siratal mustaqim àdúrà láti ṣe ìgbẹ́ tí ni àdúrà náà àdúrà náà ni pé ihdina siratal mustaqim èrè olúwa wa mọ́ṣà fi wá mọ́nà fi wá mọ́nà lọ́bọ̀ as-sirata al-mustaqim fi wá mọ̀nà lọ síbi ojú ọ̀nà tó dúró déédéé as-sirata al-mada al-mustaqim ojú ọ̀nà tó dúró déédéé ẹ̀rí kọ́lọ́wọ́n bá fi ní mọ̀nà àánú ọlọ́wọ́n bá ní ló bí jẹ́ tí a ṣẹ̀ṣẹ̀ máa ń bẹ ọlọ́wọ́n bá fún ni ló tí a ń bí ẹ̀ṣẹ̀ ẹni tí ọlọ́run ọbọ̀ bá tọ́ sọ́nà ẹ̀dá kan lórí ilẹ̀ ayé kò sí bó ti lè nímọ̀ tó kò sí bó ti lè mọ ọ̀rọ̀ gbé kalẹ̀ tó kò sí bó ti lè mọ wáàsí ṣe kò sí bó ti lè ní ọgbọ́n kó ní òye kò sí gbogbo orun tó lè ní bí àfi máa ń ṣàlàyé ọ̀rọ̀ kódà nínú tá a fi máa ń kọ̀ǹfíǹsì àwọn èèyàn náà lówó kó ní owó jù bẹ́ẹ̀ lọ tá a bá ti kọ ìmọ̀nà máwọn ẹ̀dá kò lè fi wọ́n mọ̀nà wọn. ìyẹn ló fa anábìwá Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó dúkòkòrò anábì pọ̀ lórí ọ̀nkù rẹ̀ tó tọ́ anábì wo wàhálà tẹ́ni yìí ṣe lórí ọ̀rọ̀ ohun anábì wo ìdààmú tẹ́ni yìí ṣe kódà lórí ọ̀rọ̀ islam nígbà tí islam bẹ̀rẹ̀ táwọn kureish àwọn kèfèrí ìlú mẹ́kà táwọn àgbààgbà wọn tó bẹ́nu kureish tí wọ́n takò pé islam rẹ̀ tó ń gbogbo irọ́ ẹbí mi ni èèyàn mi ni ó dààmú lórí ànábì dààmú dààmú títí débi pé àkókò kan bẹ táwọn Kùrẹ́ṣì wá lọ rí ṣe ìpàdé nínú ìpàdé wọn outcome ìpàdé yìí àti ìpanupọ̀ wọn lórí ìpàdé yìí wá ni pé ẹ tàbá ní kí Muhammad ó gbé ìfilẹ̀ tó lóun gbé bọ̀ yìí tí ò bá gbé lẹ̀ ẹjá ìyá lódì Abu tó wá jẹ́ mọ́gàjì ilé wọn tóun náà ò fẹ́ gbà wá láàyè ká dín pẹ̀lú ẹ̀ torí kí wọ́n bá dín pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣòṣèwò ló fẹ́ mọ dókòwò protect rẹ̀ ẹ wá jẹ́ afẹ́ kan kó gbogbo ẹbí wọn pọ̀ gbogbo ẹbí wọn dáwà púpọ̀ yìí á wà dẹyẹ sí wọn á yàn wọn lódì èyí ọ̀rọ̀ à ní bá wọn sọ wọn bá bá wa sọ à ní gbọ́ à ní fẹ́ ọmọ lọ́dọ̀ wọn à sì ní gbà kan fẹ́ ọmọ lọ́dọ̀ wa à ní bá wọn tajà à sì ní bá wọn rajà ìdààmú yìí wá pọ̀ la ilaha illallah muhammad rasulullah tó ń ti bẹ́ Abu Talib

kò tí ń tí ó lè máa lọ láàrin ìwà àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ ó gbọ́dọ̀ mọ́ tẹ̀ mọ́lẹ̀ ń tó bá ti rántí pé okùn kan ń bẹ tó ṣòwò àti ẹ̀pàpọ̀ ó jẹ́ nídìí ilé ìyá àbó jẹ́ nídìí ilé bàbá torí báwo ilẹ̀ Yorùbá láti ń dàrú láti máa ń rò bóyá tán pè lẹ́bí nìkan nílé bàbá láà ìdílé ìyá náà ìdílé ẹbí wa náà tọ́lọ́run ó bi wá ń jọ́ tọ́ ọ̀bá sí dáadáa sáwọn ẹbí rẹ̀ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anábùwà Muhammad sallallahu alaihi wa sallam àǹfààní kan tó wá rí jẹ lọ́dọ̀ àbútọ́líbù náà ni pé àǹfààní pé kí ni okùn ẹbí so wá papọ̀ àbútọ́líbù wá dúró àwọn kẹfẹ́ rí ìlú mẹ́kà àwọn kòrèṣí wọ́n sì dẹ̀yẹ̀ síbẹ̀ ó wá di pé wọ́n bá wọn rajà oúnjẹ tán kọ́ nílé náà kọ́ ń jẹ wọ́n sí mọ́ lọ́rùn tẹ́lifà tí ó dẹ ibi oṣù mélòó kan ogún oúnjẹ tán nílé tán ìsan nílòkó tán ó di pé ó yá ìlọ́rẹ̀ oúnjẹ wá ààrẹ mi tó ń jẹ fún wa àtìlẹ́ ni wá rajà lọ́dọ̀ wa ó le tó báyìí ni ó le tó bẹ́ẹ̀ ó fi ń di pé bísì fi ń pa wọn àbútọ́líbù sí yẹ kó lẹ́yìn àdébùwà Muhammad sallallahu alaihi wasallam ó sì dúró náà ni pé pé àníkà burú òní ṣe ọ kò ti gba ìsìláàmù dáa nẹ́bì wa o àmọ́gbà tí ìdààmú yìí pọ̀ tí wàhálà yìí pọ̀ tí ìdààmú dàbò èyí tó wá ti fẹ́ kọjá àlà àbútọ́ lè dúró náà ni àwọn kan nú àwọn kòrè síná padà wá wòfò ẹ̀dú òkí ló le tó tó báyìí àá tábàtì ẹ̀léyàn tẹ̀wá gan ṣe Muhammad ló ṣẹ̀wá kí wá ní tàbútọ́ níbi mọ́gàjì wọn kí wá ní tí gbogbo àwọn ọmọ ẹbí wọn tó kù àwọn ò lè jẹ́ sí ìmọ̀ kọ̀ǹtínì o tẹ̀sí àwọn ta ni wọ́n padà sọ̀rọ̀ yìí àwọn yìí ò ti dọ́gbọ́dọ̀ lè ní mítìnì torí kálukú wọn náà ìmí ìrántí pé àbútọ́líbi ah, mọ́kàn nílé ìyá mi àbútọ́líbi mọ́kàn mi náà lé bàbá mi kódà àwọn míì nu wọn ti ń dọ́gbọ́n lọ rèé gbẹ̀yìn lọ rèé fún wọn ní nǹkan àwọn yìí náà wá ní ẹ̀wò tó bá dọ̀la tá a bá ti dé pàdé ẹbí ẹ jẹ́ ká ń ta kí ní ìlú para ìwọ ni kọ́kọ́ sọ̀rọ̀ tó bá sọ ìlú sọ̀pọ̀tì ìwọ náà kọ́ sọ̀pọ̀tì ni wọ́n ẹyọ kan ni wọ́n èèyàn kan lọ́kọ́ rò ó yá sọ bẹ́ẹ̀ni kejì náà nínú rò náà àmẹ́rù àwọn èèyàn wa nígbà mi àwa ṣe náà ni ó ti gbọ́ sọ bẹ́ẹ̀ni kẹta wọ́n ti wá ń lọ bí mẹ́rin sí márùn wọ́n dé pàdé báyìí lẹ́nìkan bá sọ ọ́nà wọn pé ẹ wà ọ̀rọ̀ àwọn ará bí ẹja tù wò àwọn àbúlábì àti àbújá àlùkùn pàdé pé kí ló wí ká tó ọ̀rọ̀ àwọn tání o anìkan padà wọn padà ẹ ń gbà wọn bá ń gbà wọn kú lẹ́yọ kọ̀ọ̀kan ẹnì kí wọ́n padà irọ́ kò dìgbà tán bá tó kù kò yẹ ká dájú wọn tó tó báyìí ó bá di pé ìjòkó bí ìjòkó la fẹ́ mú ni pé bí yà ti jẹ́ àbútọ́lìbù tó yìí sallallahu alaihi wasallam ó wá sí ànábì náà pé áá ah, ah, nítorí tèmi ló bá di pé ńgbà tó di pábù tọ́líbù fẹ́ kú ànábì wa ru gbogbo wàhálà rẹ̀ ṣé wàhálà yóò mọ ẹni yóò wá dá sásán yóò kàn wá dàbí sọ ya am ìrẹ̀ ọ̀nkù ni kul la ilaha illallah ẹ̀ sọ la ilaha illallah àti ìníkẹ́ mọ́ wí kẹ́lìmà onígbólóhùn kẹ́lìmà kan ni ò tẹ́ ẹ báyìí tọba ilé wípé olóhùn yìí ti bá tiẹ̀ déwájú ọlọ́run èyí fi tẹ̀rí wájú ọlọ́run ju ilaha illallah ní ilaha illallah jama bọ́lá ti fẹ́ràn anábùwà muhammadu bá nábì ti jẹ́ pé kì í gba nǹkan tì lọ́wọ́ ọlọ́run ọba tó ọba ní láà ilé ọlọ́run tó wá sọ kalẹ̀ pé man ahbab. kèéṣe tó bá wù wọ́ lọ́kàn lọ́mọ bí mọ̀nà ìwọ kọ́ walakinna Allaha yahdi man yasha èmi ọlọ́ọ̀ ní máa ń fẹ́ ní tí máa fẹ́ mọ̀nà èmi ní máa ń fẹ́ ní tí ń lọ́nu fẹ́ mọ̀nà lọ sójú ọ̀nà tó dúró déédéé jẹ̀mọ́ tó fi jẹ́ pé àti àyà yìí tọ́lọ́wọ́n ọba gbé wá fún wa nígbé àdúrà yìí àtúnyẹ̀ká mọ́ bẹ́ẹ̀ náà wọ́n ọba sí ni àti àánú ọlọ́run níjọ́ tí mi àti bá bára wa wípé à ń bẹ lórí as-siratu al-mustaqim lórí yẹ́ tí olúwa ṣe ní ká máa bèèrè rẹ̀ lórí yẹ́ tí ń gbà tá a bá rí ìbéèrè ní jẹ́ ọlọ́run sọ fún wa wípé wa li abdi ma sa'al ẹrú mi tó bá ilé ti ké bẹ́ẹ̀ lórí rẹ̀ èmi ọlọ́run ọba tó béèrè lọ́wọ́ mi rí ṣe fún ihdina as-sirata al-mustaqim láwọn náà ti

ẹ eh, olúwa ò dákun as-sirātal mustaqīm àti ìwá sórí ẹ̀dákun mọ́ yẹ̀wá fún náà ìhìdínà sirātal mustaqīm ọlọ́lẹ́mọ̀ ẹbẹ̀ mi ni pé ìhìdínà olúwa dákun fi wá mọ̀nà tí wá mọ̀nà lọ́mú as-sirātal mustaqīm ẹni gbọ́dọ̀ as-sirāt káyà sí nìkan lọ́dọ̀ àwọn oníkèrọ̀ àt wọ́n lọ́nà alèké lóríṣiríṣi ọ̀nà yìí kùrọ̀ òmọ̀ǹkà òun náà ní ká ka sirātun bis-sāq الصراط المستقيم اهدنا الصراط المستقيم عقب الصاد اما لنا قراءات دبوانا في افلك هذه السين يواجه اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم يواجه الصراط ọdún àti àtọ́nà méjèèjì náà lálẹ́gbà kéèké bá bá ké báwọn náà àtà kéèké kìkì kéèké láti ń kéjọ náà alùpùpù ṣe àtà kébi sin àbá kébi sọ́ọ̀ gbogbo ẹ̀túnmọ̀ kan náà ni ó padà mọ́ fún wa abáàtí ọ̀tún lọ́rẹ̀ é ké pẹ̀lú nǹkan mi tó tún wa tó dáwọn tí wọ́n tún atúnrìkìrọ́ àmì táwọn sọ sí ni ni wọ́n sọ di zayiu ìwádìí ihdina siratal mustaqim àmọ́ alladhi alayhi jumhur ahli al-ilm ìjọ ọgọ̀rọ̀ àwọn onímọ̀ min al-qurra tí wọ́n dúró lórí òun náà káka bí sáàd kábà ní ihdina siratal mustaqim olúwa wa mọ́sáàfíwá mọ́dàn tí wá mọ́nà lọ síbo as-sirata al-mustaqim jama kí ni as-sirata al-mustaqim ojú ọ̀nà tó dúró déédéé ẹ dákun jama ẹ fẹ́ béèrè béèrè kan ìjà lè rí ẹnìkan tó wà lórí ìlànà kan láyé tí ò ní sọ pé ojú ọ̀nà tó dúró déédéé lòun wà tá a lè rí àdáhùn mọ́ kò sí kò sẹ́ni tí ó gbà kórí tóun ṣe ló títí ní ojú ọ̀nà tó dúró déédéé kódà yóò tún máa ra àwọn ọmọ yahoo yahoo sánmà pé táwọn ń teun àwọn fi ń kó bẹ́ nìkan ni owó tó wá mọ́ sọ fún wa pé ọ̀gá wa àmì tó ti discover kìíní kan confam ní o la ilaha illallah ọ̀nà náà nípa ó sì ń pè ní confam ẹ̀rẹ̀ ẹni tí ń bọ sọ̀gbọ́n yóò lè pójú ọ̀nà làwọn wa ẹni tí ń bọ ya yóò lójú ọ̀nà làwọn wa ẹni tí ń ṣe ìsìláàmù náà yóò lójú ọ̀nà làwọn wa ẹni tí wọ́n á wo ìsìláàmù tá a ti wá ń ṣe yìí ẹ̀rí pé oríṣiríṣi tí wọ́n á ní ọ̀nà láwùjọ tó ti wá ń gbégbà ẹni tí ń ṣe tí ẹ lọ́nà tó yẹ pé ọ̀nà tó ń gẹ́mọ̀ pé kò sínú alukur'an òun gó tó wá máa sọ pé yìí tó kù tẹ́ ẹ̀ ń ṣe nǹkan míì gbogbo yín gan lẹ̀ sí lójú ọ̀nà tẹ́mọ́ àmọ́bò láti wá mọ̀ kó ju ọ̀nà láwà bó láti mọ̀ pé èyí tá a dúró lé lórí òun gan ó ní ojú ọ̀nà ọlọ́wọ́n bá sọ fún wa yìí pé ihdina siratal mustaqim àtẹ́kí lójú àwọn àfáà ìsìlámù wa kojú wọn abá ní as-sirata ba'd al-mufassirin àwọn mìíràn àwọn afọ́rí tafsir àwọn fẹ́ tu wọn sórí ìtumọ̀ tán àwọn kọ́kọ́ mọ̀ ipa àwọn afá tí wọ́n ń tú àyà yìí oríṣiríṣi nǹkan ni wọ́n pè àmọ́ṣẹ́ oríṣiríṣi gbogbo tí wọ́n pè ń pátá nǹkan yọ̀ kan náà ní padàbọ̀ wa nǹkan tí wọ́n ní padàbọ̀ jẹ́mọ́ nǹkan yọ̀ kan àmọ́ akọ̀ọ̀rá mẹ́nuba ìtumọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ táwọn kọ̀ọ̀kan náà àwọn onímọ̀ tí wọ́n tú àyà yìí ṣe ayé náà onímọ̀ tí wọ́n fẹ́ tú àyà yìí wọ́n ní al-muradu bis-sirati al-mustaqim òun náà ni al-Qur'anul Karim al-Qur'anul Karim ipe ń ti ń jẹ́ as-sirati al-mustaqim òun náà ni al-Qur'an àyíkọ́nà bá ti sọ pé ihdina as-sirati al-mustaqim rẹ̀ ni pé fi wá mọ̀nà sí ká gbàgbọ́ yé ti al-Qur'an sọ. ó jẹ́ pé àfáwá هنا أجمعت الأمة من أهل التأويل جميعا على أن الصراط المستقيم هو الطريق الواضح الذي لا اعوجاج فيه wọ́n ní àwọn àlùmọ̀ yìí panupọ̀ nínú àwọn àfá àtọ́mọ̀ nǹkan al-Qur'an wọ́n ní túmọ̀ as-sirat al-mustaqim ní pé at-tariqu al-wadih at-tariqu al-wadih òun náà ni ojú ọ̀nà tó lágbòó alẹ́rí ilá àwùjá àjàfè ojú ọ̀nà tí ò tiẹ̀ sí nǹkan tí ó jẹ́ di pé kọ́nú kọ́họ̀ kankan mẹ́ jama láwọn mí náà bá ti wá ní ara tó bá jẹ́ bẹ́ẹ̀ ojú ọ̀nà tá a rí torí báyìí ó náà ní máa bá ó náà ní Qur'an yẹn ti dá túbẹ̀ ní al-Qur'an ẹ̀wọ̀n láàrin ayé àpọn tó túbẹ̀ wọ́n ti bá lùkọ́ sọ fún wa pé inna hadha al-Qur'an إن هذا القرآن الذي يهدي إن هذا القرآن يهدي للتي هي أقوم إن هذا القرآن يهدي للتي للتي هي أقوم أنا الله سبحانه وتعالى سقوي إن هذا القرآن أنا àgbájá القرآن tẹ́ríta sọ̀kalẹ̀ fún القرآن alùkùránì tẹ́ríta gbélé yìí ń fa àwọn èèyàn mọ̀nà lọ́síwò lílẹ̀ tí hìyà àkọ̀m ayé lè tàrí ìkàtílẹ̀ tí hìyà àkọ̀m ojú ọ̀nà tó dúró déédéé ìlànàkùránì tọ́ka wá sí ìdíre ni báàdùn mufassiri láwọn míì náà fún ni máa dá ike ẹni tọ́lọ́hun ó wà fi mọ̀nà òun náà lẹni tó bá ṣe pé ó gbà lùkùránì rẹ̀ mú dáadáa inú gbígbámú kìí ṣe gbọ́kọ̀ mọ́sí ti láwà rẹ̀ nìkan kọ́ wá dúró pé á ah, èmi ò ní tẹ̀lé ìlànà kan láyé o àfi nǹkan tí kíní bá dúró lórí tánù kùránì bá dúró lórí ìlànà tèmi ó fi máa lo ayé tèmi tí fi máa sin náà wọn bá tèmi òun náà ní ti bá ti bá nú alukùránì alukùránì ọ̀hún wá rè kò wá ṣe é dágbọ́yé àfi pẹ̀lú kíni ọ̀rọ̀ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam èyí láti láwọn mínú àwọn afún onítẹ̀fṣì nígbà táwọn fẹ́ tú àyà yìí àwọn ní alìmọ̀rọ́dù bí ha asùnà alìmọ̀rọ́dù bí ha asùnà pé ìdínà síràtà almustaqim ike túmọ̀ rẹ̀ ni pé ìdínà ilà sunnati nabi sallallahu alaihi wasallam pé ìtumọ̀ rẹ̀ ni pé rí olúwa wa mọ́ṣà fi wá mọ́nà lọ síbi sunna nabuwa muhammad sallallahu amálùkùránì yìí náà tí ó jẹ́ agbóyé náà ní máa rá súnà nàbíwá Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ kan mọ́ mẹ́ta wà fáà mọ́ sọ àfá Islam wọ́n ni alkùránì ahwaju ila súnà mina súnà ti minhu ila alkùránì a ní alkùránì ó bùkátà sí ọ̀rọ̀ annabi ju bọ́rọ̀ annabi ṣe bùkátà sí alkùránì lọ àwọn mínú àwọn tí ń kẹ́kọ̀ọ́ lẹ́yìn tọ́láwọn kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ò tí ì yé wọn dáadáa wọ́n wá sí ọ̀rọ̀ igbó yìí àwọn bá rò pé ní táwọn onímọ̀ ń sọ ni pé súnà nábì lọ́lá ju alukur'an lọ haṣa wa kalla hada kalam fari nínú àlùmọ̀ anábùwà muhammad sallallahu alaihi inú àwọn afá ìsìlámù láwọn àṣọ àwọn tí wọ́n máa ń wíkú wí àwọn náà àfá ìsìláàmù tí wọ́n ń fi ìmọ̀ sẹ́ni kò sọ bẹ́ẹ̀ bí yóò bá gbàgbọ́ yóò ọ̀rọ̀ wọn tí wọ́n bá ń sọ ipe alukur'anu ahwadu ila sunna mina sunna ti mílíwò ila alukur'an ipe alukur'an ní bùkátà ti sunna púpọ̀ kí ló gbà lérò pẹ̀lú ẹ̀ ìtọ́ gbà lérò pẹ̀lú ẹ̀ ni pé táyé alukur'an ṣe bùkátà ti sunna ni pé alukur'an ọgọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ máa rí mbẹ́ ọ̀rọ̀ odindi ni ọ̀rọ̀ kí ọ̀rọ̀ odindi sí àlàyé rẹ̀ kò wá síbi tẹ́ ti rí ibo lẹ́ rí jọmọ́ ẹni súnà lẹ́ rí níbi súnà lẹ́ gíní ó lẹ́ rí ìjẹ́jẹ́ táwa sọ ní pé ju alukurani lọ láà ìtumọ̀ ní ojú mẹ́ ìtumọ̀ náà ní alukurani náà lọ̀gá àwọn yìí sì bùkátà sí pé mi yé o adìgẹ́ kí ni jọmọ́ adìgẹ́ rí súnà ó dàbí ìgbà tí yẹn bá ra nǹkan kan ni ìjẹ́ mọ̀ ṣe pé ẹ mọ̀ wá pé wọ́n á kìíní ah, ti dàgbà o ẹ mọ̀ níbi ta ni wàá ṣàlàyé bá ti lò fún wa ta ni wàá ṣàlàyé bá ti ṣe fún wa ẹ ti rí nǹkan òun kò ní àwọn bò láti wá ṣe kìíní ṣe pé in tí ó ṣàlàyé rẹ̀ o nǹkan ni ó pàtàkì lọ́dọ̀ yàgbé òde pàtàkì lọ́dọ̀ yìí yóò pàtàkì àmọ́ òun kó pàtàkì rẹ̀ o in tí ó lágbára jù lọ́dọ̀ yìí náà ni tẹ́yìn fẹ́ lò náà ló lágbára o àmọ́ tó di pé tẹ́ ẹ̀ bá rí nǹkan ni òwú nǹkan ni ò ní ríṣẹ́ ṣe nǹkan ẹnu padà wá sí kíni jama ìwà pàtàkì bá lu Qur'an àti súnà ṣe rí nìyẹn lápẹjú ẹ wà lu ó ní àmọ́ kírun ayé ẹ̀kọ́ wa aqimu sala wa atu zaka inna salata kanat ala almu'minina kitaban mawquta àwọn tẹ́ máa rí nínú alukur'an nìyẹn o àmọ́ tẹ́ bá ní ẹ máa kírun yìí bò lẹ́jọ́ wá kí alukur'an ní inna salata kanat ala almu'minina kitaban

ara kẹrẹ dùlú kù shams nígbà tó nùbà ti ń dàgẹ̀rẹ̀ apẹrẹ àkókò mẹ́ta tààrí òjúbà náà nù olùwádàkìmí sọ́látà lè dùlú kù shamsi ilà àgọ́sàkì lẹ́yìn wa qur'an alfajir inna qur'an alfajir kana mashhuda ọlọ́ni ẹmọ kírun ní dùlú kù shams nígbà tó nùbà ti dẹ̀gẹ̀rẹ̀ látàrí ilà àgọ́sàkì wá Qur'an al-fajr ẹ wá máa gbìyànjú àti máa kírun tẹ máa kí al-Qur'ani lásìkò fajr inna Qur'an al-fajr kana mashhuda jàmáà èrò àṣírí àti magribi tó jáde mẹ́ ààrí táwa ní kí yíò ní ibo láti wá rá láyé rẹ̀ nínú súnà nabuwa Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ sì lọ́lọ́run ti jábà sínú tá a máa kí kèé jẹyọ kan olóòlù wáyé tó pé hafidu ala salawati wà salati al-wusta ọlọ́ni ẹ mójútó gbogbo àwọn ìrun ta ni ẹ máa kí o pàtàkì jùlọ ìrun tààrin jàmá ìwo ni ìrun tààrin ìbí ìrun márùn ara kólẹ̀ èwo láti sáàrin nu méjèèjì jásìrì ní ká jù sáàrin ni àbí fájìrì ní ká jù sí àárín àbí mọ́gírìbì ní ká jù sí àárín tẹ̀kọ́lọ́rẹ̀fọ́ pọlọ lásán wò àwọn tá a dá pọ̀ yìí la lè jù sáàrin a lè jù mọ́gírìbì sáàrin ẹ̀ka ní ìṣáyọ̀ àti fájírì òkùnkùn láti máa ń kí méjèèjì àmọ́ magrib tóòrùn bá ti ń wọ̀ láà máa ń kí zuri àti asiri àsìkò ọ̀sán láà máa ń kí méjèèjì ọ̀pọ̀lọ́ gbé wọlé bàbí ògbé wọlé àbá béèyàn bá tún magrib sí sọ̀látùl wústọ̀ á ni táwọn míì wo nínú àwọn àfáà pé asọ̀látùl wústọ̀ tálùkùrá mi sọ yìí ìrun ni àwọn nílà sọ́látò lè wúsọ́ tálùkùrá ní sọ ìrùn asìrì ni kí sì lọ fi mú àwọn àlàyé tán mú wá iná wa súnà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam olúwa ni warka'u ma'a ar-rafi'in ẹ máa rùkú pẹ̀lú àwọn tani àwọn tí wọ́n ń rùkú ẹ bó láti rùkú tábà rùkú tán kí ni táàmù sọ mbẹ bàbá bẹ́ẹ̀ dìde padà kí ni táàmù sọ ká tó dìde padà alukurani bukata púpọ̀ sí súnmọ̀ láwọn afá mi nọ tẹ̀sí náà sọ wípé asirata almustaqim alimáàdá asunna ó di mélòó bá ń jama méjì àtúwárí náà afá islam wọ́n fẹ́ tó asirata almustaqim pé ihdina asirata almustaqim àwọn almurad bi asirata almustaqim pé dágbà lérò pẹ̀lú alislam alimáàdá alislam pé dáńtò ní asirata almustaqim náà islam tí a ṣe ihdina siratal mustaqim bí máa na ihdina ilal islam ọlọ́mọ́sá fi wá mọ́nà lọ sí islam jẹmọ́ báwọn afá ti wá ń tú ayà yìí mọ́tí ń tú mọ́tí ń tú mọ́tí ń tú rẹ̀ àmọ́sẹ̀ ní gbogbo ẹ̀ nǹkan yọ kan náà ní padà èèyàn lè gbàgbọ́ yá alukur'an àti pẹ̀lú kí pẹ̀lú súnà nàbùwà muhammad sallallahu alaihi wasallam ẹ̀dá kò kéèyàn wá lè sọ pé òun bá súnà kó wá lóun bá alukur'an nìgbọ́ àdáhùn mọ́ tíyàn lè ní èmi ò súnà mo gbà mo gbà àdìsí gbọ́ ni ìfẹ́ gbanti jẹ́ alukur'an àtúnyí mo lọ ti rí yìí kò pọ́síbù wọ́n tún yá àfànípọ̀ wá gbantó wá sàlàyé nǹkan tó wá gbantá wá sàlàyé albayanu wa dẹ́ tó bá lọ ti dá súnà gbọ́ ọkàn ń tanra rẹ ni automatically ọti gba kíni gbọ́ ọti gba alukur'an gbọ́ torí kò sí gbogbo tí súnà bẹ́ẹ̀ sì lálàyé fún ọ níbo ni ó ti mọ́ mu alukur'an nìpìlẹ̀ súnà náà alukur'an ó nìpìlẹ̀ súnà wá jẹ́ kíni wá jálàyé sáà ní ah, ni àwọn àmì ẹ̀dàkùn kí ni alkitabu wa súnà táwọn alukur'an àti súnà kí ni méjì wá àdírẹ́sì kí Islam láti ilé àti gbogbo táwọn àfá ń tú ìgbó ló ń padà sí ojú kan náà ló ṣe ń padà sí nkẹyọ kan náà ní sìn sọ àti àṣìrọ́tọ̀ lìmọ̀tẹ́fímọ̀ tó bá rí bẹ́ẹ̀ jẹ̀mọ́ àṣẹ́túmọ̀ rẹ̀ ni pé atamasuku bil kitabi was sunnah àṣẹ́túmọ̀ rẹ̀ ni pé ká di alukur'an ká dìrọ̀ mọ́ ká wáyé mọ́ Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn ló fà nígbà tá lọ anábìnrin taraktu fikum amrayn ó lè mi fẹ́ mọ lọ láìpẹ́ àmọ́ mo fi nǹkan méjì lọ fún yín lan tadillu ba'dahuma lan tadillu ba'dahuma tẹ́ bá ti ń tẹ̀lé méjèèjì ẹ̀ lè sinà o ẹ̀ lè sọnù ẹ̀ ní yẹ̀gẹ̀rẹ̀ kú ò lójú as-sirata al-mustaqim ìjà kí nìkan náà àkọ́kọ́ tí mo fi lẹ̀ wasunnati ike yìí tí mo fi lẹ̀ o náà ni ìlànà ìní annabi muhammad sallallahu alaihi wasallam ìyẹn ló fa afáwa al'irbari bin sariya ó gbégbà wọ́rọ̀ fún ó ní wa'adana rasulullahi sallallahu alaihi wasallam o góńgó débi pé wájú láti mí ní mini àwọn kan ti ń gbọ̀n níbi tó ń gbọ́rọ̀ ànábìdì jọ́nà wọ̀gára fati mí ní alẹ́ọ̀yún ojú àwọn èèyàn sì ń dami jẹ níbi tí wà lagbara ànábì lágbára o ni ó ní kẹ ẹnàhà máwò ìdọ́tún mo ó dàbí pé wà sí wà sí ká ó láwọn wá sọ fún ànábì pé ah ìyá ànábì ó rà wípé wà sí ìgbẹ̀yìn wà sí ìgbẹ̀yìn àmọ́ fa'áùsíná ya Rasulullah fa'áùsíná ya Rasulullah ìyá ànábì kan tó lọ tí ẹ sọ àsọkalẹ̀ fún wa fèké àsọlẹ̀ rẹ̀ yìí láàmọ̀ wá rántí ó láàmọ̀ dì mú ní gbogbo ògbà láti ní kò lójú àsirata al-mustaqim wa ni a ah, olè alaykum bi taqwa àkọ́kọ́ ìbẹ̀rù ọlọ́run lọ́wọ́ yìí o ní kọ̀kọ̀ yín ní gbangba yín wọ́tàmù wọ́tàà àwọn tó bá do lórí lé yín lórí ẹ máa gbọ́ sí wọn lẹ́nu ẹ máa tẹ̀ láṣẹ wọn o wà ń ta amara aleikum abidun habashi ó ní kò bá jẹ́ pé ẹrú lásán tí ò já mọ́ nǹkan kan olójo lórí lé yín lórí ẹ gbọ́ sí lẹ́nu o ẹni tọ́lọ̀ ń bá ní kẹ́mi rẹ̀ díẹ̀ nínú yín fasayara ikhtilafan kẹfìrà ẹ padà àdìsí àwọn èèyàn ó gbórí jìrìsì dé o ẹ̀kìláàfà ní kẹfìrà ìyapa inú tí ó pọ̀ ẹ̀rí tí wọ́n gbélé eléyò sọlé eléyò sọlé eléyò lọ́bá eléyò lọ́bá nínú ọ̀rọ̀ ìsìláàmù yìí náà sì ni àmọ́ tán bá ti gbé gbogbo ẹ̀ dé tẹ́ ẹ̀ bá ti fẹ́ kúrò lójú as-sirātal mustaqīm fa alaykum bi sunnati wa sunnati al-khulafā'i ar-rashidīn al-mahdiyyīn tamassakū bihā wa 'addu 'alayhā bin-nawājidh arábìnrin tó bá ti gbé ìdé fa aleikum bi sunnati ìtẹ́yìn ó dìmú òun ni súnà mi kí ló ní adìmú jàmá òun ni tẹ́ dìmú ni súnà mi wa sunnati al-khulafa ar-rashidin àti lànà táwọn sàábé mi bá dórí lórí tamassaku biha anábì ni ẹdìmú wa addu alayha bin-nawajid kódà ẹ fi eyín ọ̀gẹ̀rẹ̀ yín ni ẹ fi gbámú nígbà bá sì fi eyín ní gbámú ni ò ní jábọ́ mọ́ wa lọ́wọ́ níta anábì fi wálẹ̀ lórí rẹ̀ jàmáà mùsùlùmí tó náà bá wá fẹ́ jèrè tí ó fẹ́ kú lójú ọ̀nà siratal mustaqim tọ́ọ̀kàn ní jápọ̀ ọkàn máa ṣàdúrà ìlú ojúmọ́ pé ihdina siratal mustaqim tọ́ọ̀ wá ní ṣiṣẹ́ tọ̀ ọ̀nà tí yóò fi ṣiṣẹ́ tọ́ lànàbì ti lálẹ̀ yìí dúó lórí pé kí lànàbì sọ kí làwọn sàábẹ́ ànàbì tó lé lórí mẹ́ àfá kan wá sọ ẹni pé lẹ yorùbá ọlọmọ sàṣàánú wa o islam wa bí tájú ọkọ mọ mú hakadha wajadna alayhi aba'ana ah, àwọn bàbá wa yìí ṣe báyìí àyí ah, ò kọ́ nílànà àwọn bàbá wa ń ṣe ní òótọ́ bọ́ ti ń ṣe bímọ wọn ti tó àti bí kíni wọn ti mọ so èyí tó jójú ọ̀nà tó jẹ́ àsìrọ́tọ̀ mùsẹ̀kímọ̀ gangan òun náà ni òun ojú ọ̀nà tá ànábì fi wá lé lórí ẹkìnrin táwà wó pé à ah, ẹ̀há ah, ojú ọ̀nà àwọn bàbá yìí gẹ́gẹ́ lójú ọ̀nà ọlọ́mọdé àti àwọn bàbá wa ọlọ́wà aṣàbúrújì fáwọn tó ti lọ́nu wọn àwọn wa àwọn náà fẹ́ tọ ojú ọ̀nà yìí náà ni kò sójú ọ̀nà tó sì fẹ́ tọ ojú ọ̀nà tànẹ́bì yìí náà ni ó sọ pé àwọn kọ́ làwọn náà wá dì mú mọ́ ojú ọ̀nà táwọn fẹ́ tọ làwọn náà wá ṣe kí ni làwọn tán ṣe bó ti wà nínú àkọọ́lẹ̀ àmọ́ báwọn ṣe bẹ́ẹ̀ ìta bá ti di pé wọ́n ṣe àmọ́ bó ti wà ní àkọọ́lẹ̀ kan náà ṣe àwọn ọmọ wa yẹ yìí ń lẹ̀ àwọn ọmọ wa tún ṣe ẹwu ẹwu ẹwu ìdàgbàsókè tó bá nú ayé àwọn bàbá wa ń gbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ́lé tí wọ́n ti mọ́ ń kọ́lé là ń kọ́lé nìyí kí ni ọmọ bí ń kọ́lé ń jọ èyí tẹ̀mí àti ní dọ́jú wà la mọ́ bóyá kó tó ka mọ̀ gan mọ́ tẹ̀bí igi ẹ̀ wọ́n kàn wọ́n kàn rẹ̀ àti bàbá mọ́lẹ̀ báyìí wọ́n ti lọ rí pakókó wọ́n bò lórí wọ́n ti mọ̀ gbélé lọ nígbà tó yá ló advance ó di kíni ó di àmọ̀ tí wọ́n bá tó wá kọ́lé alábọ̀ òun náà yàrá náà ni wọ́n kọ̀kọ́ ẹ̀yà wátápátá ìwọ́n làwọn kọ ká òun wá kó yàrá yàrá yàrá yàrá jọ wọn èyí rántí yọ tọ́ílẹ̀tì ìjọ náà inú gbólẹ̀ mọ́ yàgbẹ́ sí inú gbólẹ̀ mọ́ tọ̀ sí àbíkọ́ tí máa ń sẹ́kọ̀ ẹ ìdàgbàsókè tó bá àwọn bàbá wa fẹ́ náà àti yọ three bedroom flat àti kódà àti yọ four bedroom flat àti ń kọ́lé lórí àti ń kọ́lé ní ọlọ́kan òjọ̀kan ọlọ́kan òjọ̀kan àti ń kúò àti àti ń advance kúò dé kákàmọ́ kọ́ flat nìkan àti ń kọ́ duplex nìkan so a ti ń kọ́ ilé nílànà tó yẹ pé ó yàtọ̀ completely tí bá bàbá wa ti mọ́ ń kọ́ àmọ́jọ̀mọ́ sẹ́nìkan ronú pòun takọ̀ bàbá ríjọ̀tún àmọ́ wó pé àdàgbàsókè ti bálé ayé kọjá bẹ́ẹ̀ ike ní àti yóò gbọ́júmọ́ kí èèyàn kan máa pèèyàn kan láyé àmọ́ kan máa tẹ fóònù àbámọ́ àwọn bàbá wo mọ́rú ẹ tí wọ́n bá ránṣẹ́ síra wọn lẹ́tà ni wọ́n máa ń kọ lẹ́tà míì ó lè sọnù lọ́nà lẹ́tà míì ó lè ti sẹ́ndì ẹ oṣù mẹ́ta ó lè mọ́tì lọ́dọ̀ ẹ̀yìn sẹ́ndì ẹ̀ sí ayé dàgbàsókè ṣe pé bàbá níbi àti báyàn sọ̀rọ̀ níbi àjòkó sínà láti mọ̀ pé jẹ̀wọ́n gbà táyé débẹ̀ alóbẹ́ àbá lóbẹ́ gbogbo tí náà àwọn nǹkan mí bẹ́ẹ̀ láyé àwọn bàbá wa àwọn èbó ti ń lò àwa láti ìmọ̀ inú ọ̀rìn ìtòrí ayé àmọ́gbà tí mọ̀ rẹ padà dọ́dọ̀ wa kí ló tẹ̀lẹ̀ jẹ́mọ̀ yí padà bà bẹ́ẹ̀ náà ni ìmọ̀ ẹ̀sìn yìí náà kò sí ìtò yẹ̀dẹ̀ dé nínú ìmọ̀ ẹ̀sìn kò sí ìtò yẹ̀dẹ̀ sí kí ni jẹ́mọ̀ tó ṣẹ̀ṣẹ̀ dé ẹlòmí ò gbá àwọn ti wá gbá àwọn ọmọ tuntun kan ẹ̀yí ó yà yín lẹ́nu pọ́gọ́rọ̀ àwọn tíra àtẹ́rẹ́ ti náà mú àwọn kìíní ìwà ìtàn àwọn alùpùpù náà lò àwọn tíra ìkéde tíra tí tíra tó kọ́ seven hundred years ago tíra one thousand years ago ń bẹ nú ẹ̀ tíra one thousand kìíní kan years ago ń bẹ nú ẹ̀ tíra ẹlòmíì mọ̀ dáríkọ ibùdó tèmi àwọn èsì láfa àtúnṣe ẹ̀kún jẹ̀ sani níbo ibùdó tèmi àti kún jù over seven hundred years ago ibùdó tèmi àti kún láyé ibùdó kọ́ ibùdó ọdún àtúnṣe ọmọ tí ó rẹ̀ over seven hundred years ago ló ti kú sótọ̀ sí gbogbo ń tà ń sọ yìí kì í ṣe ń tà sọ pé ìmọ̀ tuntun dé ìmọ̀ tuntun kọ́ ìmọ̀ tí ń ti ń bẹ́lẹ̀ náà ni àmọ́ àwa làwa ò tètè lajúdé bẹ́ẹ̀ àwa ní ẹ̀kọ́ ò tètè òye ò tètè yé wa dé bẹ́ẹ̀ níjọ́ náà ní Islam dé Nàìjíríà tèmi ìjírá ìjírá làálàkà ló di mélòó lẹ́nu one thousand four hundred and forty one oníjírá ti jù báyìí lọ́dún gbogbo tí Islam ti délẹ̀ Yorùbá yóò ti pé four hundred years ẹ dákun àwọn tó ti wọ́n practice Islam láti one thousand years ago fi wá ní wọ́n ti ìdínú láti rí pé ìlànà tàbá sọ pé ìlànà kan dúó dédé táà bẹ́ náà pé ihdina siratal mustaqim kìí ṣe pé káwá dúó pé àti báwọn bàbá wa ti ṣe àá gbọ́dọ̀ dúó báwọn gẹ́gẹ́ bí mùsùlùmí a mọ̀ mọ̀ káwọn bàbá wa gbìyànjú àmọ́ táwọn náà ń wá ibi tán fẹ́ dé àwọn ọmọ àwọ bóyè bá tó wá ṣe yé àwa náà

aláàbí wa mú àwọn ilẹ̀ náà fakọ́tọ̀ kò tú tọ̀ ní ó wá fún àwọn ìlà oríṣiríṣi ilé ìlọ́bà ilé ìlọ́bà ilé ìlọ́bà ilé ìlọ́bà ó bá nítọ̀ hàdà ṣìrọ́tún mustaqim ojú ọ̀nà tọlọ́run tó dúró déédéé òun rèé o òun rèé o áyà kan sì wọn bá fi sọ bẹ́ẹ̀ قلوا يعني هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيل الله أي القرآن قلوا أن أجوانا تميتوا ديري ونان كتلي القرآن كتلي سنة نبوة محمد صلى الله عليه وسلم فاتبعوه قلوا أجوان ما ميين يتليه wàlá tẹ̀tẹ̀ bí ṣubùl ẹ má tẹ̀ láwọn ọ̀nà kéékèèké àwọn shortcut shortcut shortcut tẹ́ bá lọ ń wọnú àwọn ọ̀nà yìí fatafarraqa bikum an sabilillah àwọn ọ̀nà yóò mú igún ríkò lójú ọ̀nà tọ́lọ́ ni kí wá lójú ọ̀nà tó jẹ́ ọ̀nà tààrà yìí tá ànábì náà wà lálẹ́ ànábì lójú ọ̀nà ń rèwò ànábì lójú ọ̀nà tèmi náà wà ní àmáwọn ọ̀nà yìí gbogbo ọ̀nà yìí ànábì ní ṣèyítọ́ ní kọ̀ọ̀kan wà dúró mẹ́ èèyàn bí èṣù èṣù bí èèyàn wọ́n wà dúró bẹ́ẹ̀ yáde ó ilé ìhà wọ́n wà mọ́ pèpè síbẹ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam anábí láwọn olùpèpè ta ni wọ́n mọ́ pèpè sọ́nà oríṣiríṣi anábí ní man ni ọ̀nà tó dúró rí ọ̀nà owó náà ló wá dúró dédé òun náà lọ́nà tànẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam ọ̀nà tànẹ́bùwà Muhammad wá wà yìí òun náà ló wá fi kọ́ àwọn sọ̀hábà rẹ̀ a wà dúró pé bá nẹ́bì Muhammad ti dúró àtàwọn sọ̀hábà rẹ̀ bẹ́lá wà ló dúró sí lọ́nà ọba ti ń sọ nú al fún wa nípa àwọn ọmọlẹ́yìn ànẹ́bì olúwa ni ẹ fáwọn èèyàn

nígbà tí ń tọ́ta aráyé ti níta nábì àti tàwọn sàhábà báwo ẹ wo version islam tá à ń ṣe tọ́lọ́kan tó jẹ́ ọlọ́kan òjọ̀kan eléyìí yóò sọ tiẹ̀ eléyìí yóò sọ tiẹ̀ eléyìí yóò wí tiẹ̀ eléyìí lè dé ilé kan báyìí eléyìí náà tó lè dé èmi ò tiẹ̀ níbi ṣe léyìí mọ́ ẹ̀wò ìkan lójú dé lóní ẹmọ jàjà mọ́ yìí alóní ẹmọ jàjà yìí ajá tí islam táwọn àbá àti panupọ̀ lórí ẹ̀ látàrí mọ́yọ́ ọdún òun sì délẹ̀ kan náà kí ni jẹ́ bẹ́ẹ̀ ajá àyẹ́lì máa jẹ́ ó tún délẹ̀ kan náà nílẹ̀ yorùbá agbọ́rọ̀ lójíṣẹ́ ọlọ́run ti wà òjíṣẹ́ ọlọ́run wálẹ̀ yorùbá sì lọ̀rún mìlà tẹ́yìbá yìí tó kàn wálẹ̀ yorùbá ilá sọ yóò bí kálukú ò ti wá mọ gbé wá nìyẹn nítorí kálukú èmi àbá kéte kéte lẹ́rí àgbọn yorùbá ti mọ́ sọ kàtàkàtà ń so kéṣekéṣe láti rí wọn àwọn ìṣìnà táwọn èèyàn sì ń padà ń gbé bọ̀ wánú ayé ó sì tóbi ju àwọn eléyìí lọ ní ìṣìnà tẹ́ wò pé àà èwo lè léyìí àwọn ògbọ́dọ̀ tó bà wá lẹ́rù ló yẹ pé àfa àtọ́jú rẹ̀ bá tó tíra dáadáa tó bá ti rí gbogbo orú nǹkan bá ń fi bà lẹ́rù kò ní jọjú nígbà tẹ́lẹ̀ nìkan ni mo mọ̀ jágá ìyá àṣìlẹ̀ tó sọ jù bẹ́ẹ̀ lọ kódà ẹ padà àríyàn tó ni pé ó dẹ̀ mú ẹ̀rọ kéyìí ń gbà tó ní pé

tí ò ní jẹ́ pákàn mọ́ ṣàdúrà yìí lórí ìrun nìkan tá a fẹ́ ṣiṣẹ́ tọ́ àfi ká dúró lórí pé kí lànàbì dúró lé lórí kílẹ̀ làwọn sàhábà rẹ̀ náà kí lọ dúró lé lórí ìlànà wọn ojú ọ̀nà wọn bí wọ́n ṣe tọ́ bí wọ́n ṣe rìn ó làwa náà ṣe máa wá ṣe àwọn sàhábà ànàbì tí wọ́n rí mi ọ̀rọ̀ yìí àwọn ànàbì wa Muhammad kí ló sọ mi ọ̀rọ̀ yìí bóòlù àwọn sàhábà rẹ̀ ti wá gbàgbọ́ yọ̀rọ̀ náà alukur'an kí ló sọ ń pọ̀rọ̀ yìí bóòlù àwọn nábì ti wá tún fáwọn sọ̀hábà rẹ̀ bóòlù àwọn ọmọlẹ́yìn rẹ̀ náà ti wá gbàgbọ́ yẹ tó láwọn wọ̀nyí la rí pé alukur'an rẹ̀ kọ́mẹ́ǹdì wọn fún wa يقول أنا روي wọn ó ní was-sabiquna al-awwaluna والسابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعوهم بإحسان والذين اتبعوهم بإحسان والذين اتبعوهم بإحسان رضي الله عنهم رضي الله عنهم ورضوا عنه والسابقون الأولون ọlọ́run rí ẹ̀rí àwọn ẹni ìṣíwájú tán jẹ́ ní àkọ́kọ́ minal muhajirina ọlọ́run ní bí àwọn muhajiri tán ṣe hijira wal ansar àti bí àwọn ansọ́rì ọlọ́run ní walladhina taba'uhum bi ihsan àti àwọn ẹni tí wọ́n tẹ̀lé lánàá wọn ní ti dáadáa tí wọ́n fi dáadáa tẹ̀lé lánàá wọn náà ṣàbòsítẹ̀ láwọn muhajiri àtàwọn ansar

abadan wọ́n mọ̀ ọ̀nà tánú jẹ́ kọ́lọ́hun ọba wá yọ́nú sí wọn bàbá tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ kọ́lọ́hun ọba yọ́nú sí wọn ipé wọ́n mọ̀nà ló wá jẹ́ kọ́lọ́hun ọba yọ́nú sí wọn ìlànà wọn làánù máa tọ̀ lẹ́yìn ìlànà tí wọ́n gbogbo ń tẹ́lòmíì bá sọ tí ò bá ti bá wọn tí wọ́n mú ó sọ sápò ààrẹ gbogbo ń tẹ́lòmíì bá bú wá tí ò bá ti bá táwọn wọ̀nyí ṣe ó ṣe kí ni ó mú wá sápò ààrẹ kódà kó jẹ́ Imam Malik kódà kó jẹ́ Abu Hanifa kódà kó الإمام ìmáàmù Shafi'i kódà الإمام أحمد بن Ahmad ibn رحمة الله، rahmatullah gbogbo àwọn àfáà sáà ń dákan wọ̀nyá wọn àfáà jankanjankan ni àmọ́jẹ́ láwọn àfáà yẹ mọ́tọ́ wọn náà dúró lórí mi wọ́n ní láàánú wọn làwọn náà fẹ́ tọ̀ kódà àwọn tí wọ́n sọ lébi pé ilé ọjọ́ bá di káwọn mú kìíní kan wá ẹ wá rí pé táwọn mú wọn kò bá Al-Qur'an lọ kò bọ́rọ̀ tànàbì lọ ẹ dọ̀rọ̀ àwọn nu fadribu bi kalami urdal ha'iqi láwọn àfáà ń jimọ́ sọ nù Al-Imam Shafi'i rahimahullah olóòtú ẹ̀sọ́ náà rọ̀ tẹ̀ oníke ń jọ́ bá rí pé mo sọ̀rọ̀ ẹ wá fi ọ̀rọ̀ mi wọn ọ̀rọ̀ ànábì ànábì wọn tọ́lọ́ kò wá bá mu ẹ̀yin ẹ lọ rèé mọ̀ pé fa alámú anna akili kọ̀dí zahaba idan ó ní ẹ mọ̀ pé àtúbà ah, lọ rèé jẹ́ bẹ́ẹ̀ o ọpọlọ mi ò sí pẹ̀lú mi máa ń dọ́tí mo sọ̀rọ̀ kẹ́ mọ̀ pé èmi kọ́ mo sọ̀rọ̀ mọ́ báwo làwa ṣe fẹ́ juwọ́lẹ̀ fún báwo la mẹ́jẹ̀ ká àwọn ọjọ́ kan àwọn ẹgbẹ́ kan àwọn rẹ́gítà nínú ìjọ kan àwọn ìjọ kan àwọn àmírù kan àwọn níwọ̀n àmọ́ ní àwọn ìlànà tí wọ́n là kalẹ̀ àwọn tó bá wá gbélẹ̀ àwọn ló mọ̀ wá tẹ̀lé ṣùgbọ́n bá pọ̀ tó lè ṣègbé tí ayé àfikọ́ lọ rí àmírù kọ̀tọ̀ lọ rí ustaṣù àbíkọ́ lọ rí mùdírù àbí tó bá lè wó pé mùsùlùmí ò gbọ́dọ̀ ju ayé lẹ́fẹ́ lómi ìbáyìí ẹni tá a máa ń ju ayé wa tá a gbé kọ̀ǹtró ayé wa lé lọ́wọ́ pé ibi tó bá darí ìmísí ni lọ òun náà mi ta annabuwa muhammad sallallahu alaihi wasallam wọ́n náà wọ́n bá sọ fún wa pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana. laqad kana lakum fi rasulillahi uswatun hasana. olúwa ní kí n bẹ fún lára nàbí uswatun hasana àwòkọ́ṣe dáadáa ó ní ẹgbẹ́ kalẹ̀ tẹ́ ẹ mọ̀ wòkọ́ṣe tẹ́ ẹ bá ti ń wòkọ́ṣe àwòkọ́ṣe ni hasana tó dáa ó tọ́ sí ànábì gangan láàgbélẹ̀ gẹ́gẹ́ bí role model níbi tó bá lọ lánàá lọ ọlọ́run tún lámọ́ lẹ́gbọ̀n mìíràn alùkọ́rọ̀ ní ṣúbátù náà ìdá olúwa ni wà man yuti'i rasul faqad ata Allah olúwa lẹ́nikẹ́ni tó bá ilé ti tẹ̀ lánàá bí faqad ata Allah ó Allah sọ fún al-Qur'an wọ́n in kuntum tuhibbuna Allah fattabi'uni olúwa ní kún ìrí ànábì sọ fún wọn in kuntum tuhibbuna Allah tálẹ́yìn ìyẹn bẹ́ kílèmù pẹ́ nífẹ́ ọlọ́run fattabi'uni imi Muhammad ni tẹ̀lé tẹ́bá ilé ti tẹ̀lé mi yuhbibkumullah ọlọ́run wà ní tẹ̀yìn padà ọlọ́run ó wà tàbí jẹ́ sẹ́yìn fún yìí ìdàn المستقيم òun náà الكتاب والسنة ومنهج الصحابة. كما wa القرآن as-sahaba ká محمد tẹ̀lé àwọn ọmọ kéwù rẹ̀ tó kọ́ńkéwù tá a mọ̀ pọ́lọ́wọ́ bá ló yọnu sí gbogbo wọn bóòlù àwọn náà wá gbàgbọ́ yí ọ̀rọ̀ náà èmi àti ẹ̀wà ni mo fi ọpọlọ tiwa nìkan tó lẹ́lòmí ẹ̀rí yóò ní alukur'ani náà là tẹ̀lé yóò sì mọ̀ lọ mú ayé alukur'ani wa láti fi establish pálapàla rẹ̀ ọ̀nà bẹ́ẹ̀ ni wá múrú wọn náà lè fi ọ̀sẹ̀ wọn fà lùkùránì wọn dàrú tí báwọn kan là nẹ́bi kọ́ nínú wọn mú ẹni tó gbọ́ yé bí wọ́n ti gbọ́ yé wáyé torí pé báwọn ti gbọ́ yé nìyẹn tọ́nà fi yọnu sí wọn so ìlànà àgbọ́yé wọn ń lágbọ́dọ̀ tẹ̀lé ìlànà wọn bí wọ́n ti rí òun lágbọ́dọ̀ rí àmọ́ kí wọ́n kan dé ní 2019 sùn kọ́ wá mọ́ sọ̀rọ̀ pálù kùránì tó ti sọ̀kalẹ̀ láti ní 1400 years ago kó wá ní wọ́n wá rí pé nínú àlùkùránì nǹkan kan báyìí ni wọ́n tẹ̀sẹ̀ ń gbọ́yé mẹ́ so gbogbo àwọn àfáà tó ti wá wá àwọn sọ̀hábà tọ́lọ̀ náà ti yọ́nú sí gbogbo àwọn ẹni eré tá a máa ń dákọ wọn gbogbo wọn wá rí àlùkùránì débẹ̀ tí ó pé ìmí ti há àlùkùránì nínú wọn ìmí ọlọ́run ibi tọ́jú wọn ń jòkó tí mo ti mọ́ ṣe tìláwà alukur'an tí mo ti kà láti bẹ̀rẹ̀ dópin mẹ́ ó ti over eighteen thousand pé èèyàn kà ní ẹbẹ̀rẹ̀ dópin ìbẹ̀rẹ̀ dópin ó ní ẹmọ kà ó ní ó ti over eighteen thousand times tí mo ti kà alukur'an ẹ dákun gbọ́dọ̀ àwọn àfa àbáhùn tẹ bá wo àwọn àfa Islam ẹ̀rí tó ti kà more than twenty thousand times ẹ̀rí tó kà more than hundred thousand times tó fi ń kà alukur'an láti bẹ̀rẹ̀ dópin àwọn míì bẹ́ẹ̀ nu wọn ọjọ́ mẹ́ta mẹ́ta ló fi ń kà alukur'an àwọn míì bẹ́ẹ̀ nu wọn ọjọ́ méje méje ló fi ń kà alukur'an àwọn míì bẹ́nu wọn oṣooṣù náà wọ́n ń parí alukur'an wọ́n wá ń ká alukur'an ní ìwọ́dó ẹgbẹ́ bàbá bí ìwọ́dó ọlọ́run gbọ́gbọ́ kú gbọ́yé yìí ìpè lọ́dún ìgbà tọ́dún yìí ti bẹ̀rẹ̀ dé ti di adáadé yìí ẹ̀mí èló lọ ti ká alukur'an parí bóyá ló ti ka sóra nílùú kan náà àwọn yìí wọ́n ń ká alukur'an lákàtúnkà wọ́n wá gbàgbọ́ yìí ọ̀nà tó dúró déédéé òun náà ni ojú ọ̀nà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam tó tó àwọn sọ̀hábà rẹ̀ lórí abẹ́lúwa ibi láàdó sí torí àkókò bí mannihi wa karamihi wa izi wa fadli agbọ́yé ilé ìtasọ yìí ọlọ́mọṣà fún ní kankan wa tàbá wá gbọ́ àgbọ́yé rẹ̀ láti lè dúró tí kọ́lọ́ wọn sí rọrùn fún wa wasalli lahuma ala abdika rasulika muhammad